agbọ́nrin èyí tí à ń gbé yẹ̀wò òun náà ni agbọ́nrin ìlàjì odò àfìlì ìmánì àwọn nǹkan tí yóò máa jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ a ti ṣàlàyé àwọn ìlàjì àwọn nǹkan tí ó lè jẹ́ ìwòsàn tó pọ̀ lónìí pẹ̀lú ògo ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú àwọn tí ó lè jẹ́ bí ọ̀nà àbáyọ tí ó ṣe pé tí ẹnìkọ̀ọ̀kan wa tí a bá dún ní mọ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ sábàbí ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ kó wá àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kí ó ràn ní kọ̀ọ̀kan wa lórí ẹ̀mí wa kí ó sì bá wa ṣe àlékún ìgbàgbọ́ wa. التفكر في حقارة الدنيا حتى يزول التعلق بها من قلب العبد nínú àwọn nǹkan tí ó jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ ọ̀kan ni àtàfàkùrù fi hàkọ́rọ̀ ti dùnìyà kí a máa ronú lọ́pọ̀lọpọ̀ nípa pé ilé ayé nǹkan tó yẹpẹrẹ ni ìmáa ṣèrònú nípa yíyẹpẹrẹ ilé ayé àti nǹkan tó ń bẹ ń bẹ hatta yazula ta'alluqu biha min qalbil abd eléyìí yóò jẹ́ kí síso mọ́ tẹ́mi ọmọnìyàn so máyé yóò jẹ́ kó ṣe kí ni o yóò jẹ́ kó kúrò ń bẹ yóò mú síso yezul yóò jẹ́ kó kúrò ń torí pé ọmọnìyàn lénìí ẹ̀mí sumáyé púpọ̀ kódà bẹ́ẹ̀ bá fi tọ́lọ́hún kalẹ̀ báyìí tẹ́ ẹ fi tayé kalẹ̀ tayé làwọn èèyàn mọ̀ nítorí pé àwọn èèyàn rí àwọn àǹfààní tí ò tọ́jọ́ tẹ́mi rẹ̀ ògùn tó jẹ́ kíákíá láyé ń ṣùgbọ́n ẹ̀san talkiyama. E ọmọnìyàn ò fojú rí kò jẹ́ kí pàtàkì tàlkìyàmà yẹn kó rí àyè jókòó nínú gbáyà ọmọnìyàn eléyìí ló fà á tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú suratul isra gbàtọ́lọ́run ọba ó ròyìn ilé ayé ọlọ́run ròyìn rẹ̀ pẹ̀lú ìròyìn al nǹkan tó ń kanjú a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni man kana yuridu làájílà àjálìnà làhú fìyà máa nàṣà ẹni tó bá yẹ pé nǹkan tó ń fẹ́ ó ní nǹkan tí ń kánjú nǹkan tó ṣe pé nǹkan yẹn ń kánjú ọlọ́run ọba ó fi mọ̀ ọ́sùfù lẹ̀ ó wá lò sífà fìgẹ́rì tẹ̀ǹzẹ́l man kana yuridu dúnìyà àlàájílà. Al ọlọ́run wàá fi mọ̀ọ́sùfù sí ọlọ́run man kana yuridul ajila so dilalatan ala shiddati ajalatihi ajalatiha láti lè túmọ̀ sí wípé kíkanjú ìyìn tó ga nínú ìròyìn ilé ayé ni mathalan. kéèyàn ní àwọn ìròyìn tó pọ̀ kẹ má tiẹ̀ wàá pè lóko rẹ̀ mọ́ lákòójú kẹ́nìkẹ́nì rẹ̀ káfíńtà bò ni mo ti wọ̀ káàkiri ṣe ẹ̀ ṣùgbọ́n gbogbo tó bá wá dé kò sí orúkọ tí wọ́n ń pè mọ́ ju káfíńtà lọ gbogbo nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ ẹni yẹn ó gbajúmọ̀ pẹ̀lú nǹkan yẹn ìgbajúmọ̀ pẹ̀lú nǹkan yẹn ó ti wá sọ di iṣẹ́ yẹn ó ti hàn ju ọkọ̀ tí ń jẹ́ gẹ́gẹ́ lọ mo rò pé yóò wá báyìí sọlọ́mù jẹ́ pé nínú èdè tó bá fi lè mú wa fi al-mawsufu lẹ̀ tá a wá ń lo ìtìláàkù sífà lórí èèyàn a jẹ́ pé sífà yẹn ó ti gàlábà mawsufu nìyẹn ìyẹn sì ń túmọ̀ sí pé sífà yẹn ó lọ́rin pọ̀ débi pé ó po mawsufu mọ́lẹ̀ ọlọ́run ló yẹn ní al-Qur'an al-Karim ọlọ́ni mankana yuridu làjìlá ay manfi gẹ́rì quran gẹ́rì tanzil mankana yuridu dúníyà àlàjìlá sọlọ́n jẹ́ ká mọ̀ wípé ìròyìn ayé èyí tó tó ń hàn jù òun náà ní gbogbo nǹkan tó wà ńlá yẹn pátá àjìlá ni bó bá ṣe pé ọlá kan lèèyàn ń lò níjọ́ tó ti bẹ̀rẹ̀ báyìí ló ti ń kánjú ló ti ń lọ ló ti ń lọ ló ń lọ ló ń dínkù ó kájú lọ síbi ilẹ̀ zawal bó bá yẹ pé ipò kan ni àyàn kìíní kan ah ó lò hundred years lórí ipò yìí níjọ́ tó ti bẹ̀rẹ̀ níjọ́ kejì ó ti ń dínkù bàtà ti àpọ́ǹtì ẹ̀ síbẹ̀ òun bọ́n ṣe sọ́jà dì tán báyìí ó ti ń dínkù ẹni yóò àpọ́ǹtì ẹ̀ sípò yóò yóò sì lo ọdún mẹ́rin gbáko bọ́n ṣe sọ báyìí bọ́n ṣe sọ̀rọ̀ yẹn ó ti bẹ̀rẹ̀ sí ń dínkù torí pé wọn ò fọ́ọ̀kan tó sọ àsìkò tí bẹ̀tí wọ́n ṣe sọ́hun ó ti bẹ̀rẹ̀ sí ní dínkù ìṣẹ́jú yẹn ti ń dínkù ìdínkù àsìkò tó lò ń bẹ̀. wa kadhalika al-umur ìṣẹ̀mí gan náà àjìlá nǹkan tó ń kájú ni ẹnìkan sọ lẹ́jọ́ mẹ́ta ọ̀ni ah jimmy yìí pẹ́ dé mọ́ ebi tẹ́lẹ̀ tíyẹn bá ti mú monday báyìí kí friday ò tó dé yóò pẹ́ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ní ìsìn wúrúrú àjílà nìyẹn gbogbo ẹ̀ ń kánjú ń kánjú lóbi jẹ́ pé kóníkálukú fi dáadáa gbogbo ti fi rọ̀yàn lọ́rùn nínú iṣẹ́ olóore kéèyàn tètè máa ṣe gbogbo àwọn èyí tí èèyàn náà mọ̀ kókó díẹ̀ káàtó lọ́wọ́ èèyàn òkun eékùn kó ní ó mọ̀ mọ̀ aa kí àwọn àfa àwọn náà dájú gbogbo ilé ayé kódà kò sẹ́ni tó dàbí irú tí wọ́n ń mọ̀ òkun eékùn kó ní ọmọ manuel èèyàn ò gbúdọ̀ jẹ́ kí táwọn èèyàn yìn kọ́ tàn jẹ ò gbúdọ̀ jẹ́ kí yìn táwọn èèyàn yìn ọ kọ́ tàn jẹ ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní támà likulli shay'in fala yugharu bi tibbil aishi insan ó ní li kulli shay'in ó ní gbogbo nǹkan pátápátá ìdààmú tààmù tó bá ti lè pé báyìí àdínkù rẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn njọ́ tó bá sọ pé nǹkan njọ́ tó bá ti bí ọ báyìí njọ́ náà lẹ́mí rẹ̀ ti ń dínkù njọ́ tó bá ti dépò kan báyìí níjọ́ náà ni àsìkò tó lò nípò yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní dínkù so wọ́n á kàdà fàlàyé ọgọ́rùn bẹ̀tọ́ ìbìlà àìṣí ìnsàn ọmọ ènìyàn ò gbọ́dọ̀ jẹ́ kí yòdòyòdò lé ayé kọ́tàn jẹ ó ń dùn ó ń dùn ó ń dùn ó ń dùn pàpẹ́ gbogbo nǹkan tí ó dùn náà ní ṣe kí o ní ọ tàn án kó dùn kó pọ̀ kó pẹ́ títàn náà ni ó ní ọ padà parí ẹ̀ náà. iyal umur kama shahadtaha duwalun àfáà ní gbogbo àlámọ̀rí tá à ń rí ipò kan ni ọlá kan ni ẹ fi ṣe olórí ìlú ni ẹ fi ṣe gọ́fúnà ni ẹ fi ṣe pírẹsidẹ́ǹtì ni gbogbo ẹ̀yìn yí ni àwọn kan ló ti wà ń bẹ̀ lánàá wọ́n sì ń bẹ̀ mọ́ àwọn kan ló wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ nígbà tó yá bá tó owó tó ní sí bẹ̀ mọ́ ẹni tó tún nà gáàsì pò ń fẹ́ wà ń bẹ̀ tó bá tó fà tó bá yá náà náà tó ní sí bẹ̀ mọ́. iyal umur kama shahadtaha duwalun man sarra'u sáàtù azman gbígbà kan bá dùn ọ̀nù ẹgbẹgbẹ̀rún gbà ń bọ̀ tó yẹ pé ìbànújẹ́ ní òmù lọ́wọ́ wàá rí adúlẹ̀ sòdí ni tó fi jẹ́ pé nínú nǹkan tí máa ń lé mọ́nì èèyàn kún oníkéèyàn wáyé mọ́yà mọ́ níwọ̀n kéèyàn wáyé mọ́yà mọ́ níwọ̀n ẹni tó bá gbàgbọ́ yé ilé ayé. àti bọ́lọ̀ wọn bá ṣe ròyìn ẹ̀ ní al-Qur'an al-Karim àti bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe ròyìn ilé ayé ìwọ̀n balẹ̀ ni ó dààmú pọ̀ kódà ẹlòmíì lórí ìdààmú ayé òun náà ló kú sí lórí ìdààmú ilé ayé òun sàǹtìràkà ni fẹ́ kọ́lé kan sí Àbújá kọ̀ọ̀kan sí Toronto ọkọ̀ sí gba àìmọ̀ tó bá wá di ọjọ́ alẹ́ kó mọ àrí nǹkan tó ń jẹ ó tún wọ ajọ́ alẹ́ òun gan náà wàhálà òun náà ni tó ń bá kiri tó fi kú حتى زرتم maqabir so idan nínú àwọn nǹkan لي ó máa ń lé ìgbàgbọ́ èèyàn kún tó sì máa ń jẹ́ ìrànlọ́wọ́ lérí ṣíṣe ọ̀nà àbáyọ fún lílẹ̀ ìgbàgbọ́ òun náà ni àtàfàkùrù fi haqarati dunya kí èèyàn máa ronú nípa ìyẹpẹrẹ tó ń bẹ lára ayé ilé ayé nǹkan tó yẹ pẹrẹ ni ẹlòmíì nítorí nǹkan tó fẹ́ jẹ́ láyé yóò lọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala tó bá wá dépò yẹn náà tán yóò padà kúrò ń àbí kípò yẹn náà ò fi lẹ̀ ẹlòmíì àtòrí pé òun wọ́mọ yóò lọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala ìmọ̀ kọ́mọ wọn padà fiọ́lẹ̀ sáyé ń bì àbí padà sọlọ́ fi jẹ́ pé gbogbo nǹkan tó wà nílé ayé pátápátá ó kéré pọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ ká mọ̀ wípé ilé ayé àti nǹkan tí wà ń bẹ kọ̀ wọ́n ìyẹ́ ẹ̀fọn báyìí lọ́dọ̀ ọlọ́run tó bá wọn ìyẹ́ ẹ̀fọn ni ọlọ́run ò ní jẹ́ kékeré fèrè orí nǹkan tó wò ń bẹ pé ó ní fálù lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ilé ayé àtẹ̀ntì òṣèlú ọlọ́run náà òun ṣùgbọ́n tó yẹ pé nítorí bá ní value lọ́dọ̀ ọlọ́run ẹni tó ṣe tọ́lọ́run nìkan ò máa rí nínú àwọn nǹkan tí ó máa ń tún lílẹ̀ ìgbàgbọ́ ṣe nínú gbá èèyàn òkú iwọ ní ọmọ mọ̀ náà ìwọ náà ó máa mọ̀ bí gbàgbọ́ rẹ bá ń wálẹ̀ ìwọ náà ó máa mọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n orí ayé kò lè fi ṣeré àwọn kìnìún yẹn sì ń dín nǹkan kù nínú gbàgbọ́ ẹ̀ yóò wo fíìmù eléyìí nígbà tẹ̀ ní ẹ wá ní problem wọn lọ́dọ̀ babaláwo kan wọn wá ní kí wọ́n gbẹ́bọ wọ́n wá gbẹ́bọ wọ́n sì gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàá kàdà sọ oríṣiríṣi àwọn nǹkan báyìí intan jírí lójoojúmọ́ lágbà tá a ti jí ẹ̀wù wo tá a ti rìn lọ ẹ̀wù tá a ti fetí gbọ́ ẹ̀wù tá a ti fọkàn rò ẹ̀wù tá a ti bá pàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí yẹnì àkìsù àlà ìmánìna ó ń reflect ń nípa lórí ìgbàgbọ́ wa ká inú mọ̀nkán ẹnikẹ́ni tá a rí ajẹ́ sọ tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ ronú kí ni nǹkan tá a fi máa ṣe ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹnikẹ́ni tó bá ti ń fèlè wípé ìgbàgbọ́ òun láyé kò lè wálẹ̀ ẹni yẹn ń tara ẹ jẹ nítorí pé ó ń fluctuate ni yazidu wa yankusu yazidu wa yankusu yazidu bi tọ́wá wa yankusu bil ma'siyah bí o bá ṣe ń lékún nínú tọ́wá sí ìwọ náà mọ níṣò òòrò pé ìmánì rẹ ń lọ sókè ṣùgbọ́n ma'siyah bó bá ti di pé ń pọ̀ nínú sẹ̀mí èèyàn nínú wà nínú ọ̀rọ̀ àtà nínú ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn tí èèyàn bá rìn àbáwọn kan tó yàn ń sọ lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò á fèrè في القلب وبالتالي يؤثر في ضعف الإيمان آه حتى يزول تعلق بها من قلب العبد قال الله تعالى اللهم باتي ولا رجاء صنع القرآن الكريم اللهم وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́run ní ilé ayé kò já mọ́ nǹkan kan o bí kì í bá ṣe ìgbádùn ìtànjẹ ńlọ́wọ́ àmbẹ́ ọlọ́run ọba ṣe ìbáàtú ìgbádùn nílé ayé ṣùgbọ́n ọlọ́run jẹ́ ká mọ̀ pé ìgbádùn yẹn gòó ìtànjẹ ni kí ni tó fi tán jẹ́ ìtànjẹ òun náà ni pé kò lè máa lọ bẹ́ẹ̀ kódà ẹlòmíì ò ní kú ayé òun náà ni ó wà ṣùgbọ́n wọ́n padà máa fi ipò yẹn pìtàn ni lójú ayé bí a nígbà tí lágbájá tó jẹ báyìí. ìdán tó bá rí bẹ́ẹ̀ ìwọ̀nba ló yẹ ká gbé lérí ló yẹ ká gbé léyàmọ́ ọ̀kọ́lá nàbí sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní inna mat'ama ibn adam qad daraba lidunya mathalan. فانظر ما يخرج من ابن آدم وإن قزحه وملعه قد علم ها إلى ما يصير anabi sallallahu alayhi wa sallam ó ní mọ́tàm ibn adam ntọ́ ma anabi adam máa jẹun ìyàn pẹ̀lú ẹ̀gúsí tó dáa àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú tó lálàáfíà. La àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníranran oúnjẹ tá a máa ń jẹ yẹn kọ̀dùdọ́ra balẹ̀ dúnìyà masala àáké sára ni ó ń júwe bílẹ̀ ayé ṣe rí fún wa ó ń pòwe níta ń pè láyé fún wa ni torí pé fáńdòr anabisalla asala ni wọn náà wòye sí nígbà ọba jẹ tán máa ya kúrújò min ibn adam kí ni ó padà jáde lára yẹn kí ni ọ wà sọ pé ọ̀fẹ́ gbóná ẹ̀ pé ah, kíni kíni rùn báyìí ìgbà tó o sì ń jẹ́ ànábì ni wà ń kọ zahahu wà màláhàwò kódà ó ṣe oúnjẹ yẹn lọ́sọ̀ọ́ ó fi yọ sí ó tún ṣe ẹlòmíì ó ṣe wà odidi yóò tún lọ gbé nóòtì yóò tún máa wò lórí bí ọrú bó ti fẹ́ ṣe oúnjẹ yẹn nígbà ọba jẹ tán náà anabi sallallahu alayhi wa sallam anabi ni wa kọ́ de alimọ̀ ilẹ̀ àmọ́ yẹ sí gbogbo yìí náà ti mọ tí ó padà wàá dà anabi ọ̀dà kọ̀ọ̀kan yẹn àyà ṣùgbọ́n gbogbo aná ti mọ̀ pé ìmí ni ó padà wàá dà oúnjẹ tó jẹ tó ń fi ṣe fáàrí pé ah làwọ̀jà ń gbádùn bàtẹ bá rí irú oúnjẹ tó máa jẹ nígbà bá wá yàgbẹ́ rẹ̀ tán ẹni kó tún gbé lórí tébù kó gbé sẹ́gbẹ̀ẹ́ ẹ rí i pé tí ọmọ sọ̀rọ̀ ẹgbẹ́ kó mẹ́ gbogbo mẹ́ áàdà mẹ́sàlẹ̀ dùnìyà àpèjúwe ilé ayé nìyẹn. àpèjúwe tí anabi sallallahu alayhi wa sallam tó ṣe fún wa nípa ilé ayé hadith yìí ń bẹ nínú tírà at-Tabarani fil kabir mujam al-kabir wa huwa fi silsilati sahiha ó sì ń bẹ nínú tíra fún Sheikh Al-Albani tí wọ́n kó jọ tápẹ́ ní silsilati sahiha hadith tó lálàáfíà. àpèjúwe yìí anabi sallallahu alayhi wa sallam anabi máa nǹkan fi wéra wọn pọ̀ débi pé tí o bá yẹ pé nǹkan bá ta sínú làákà èèyàn ó yẹ kó yé èèyàn hada mathalu hmm? al mathalu nabawi òwe àbí nfi nǹkan wé nǹkan wa náà rí bá a sì máa ń ṣe parahàn tó kódà ẹlòmíì gẹ́gẹ́ pé ah fa àárò fún mọ àárò fún mọ àárò ṣàkọ́ wọlé wọn náà ṣé torí oúnjẹ náà ayé kìnìkan ayé kìnìkan bóyá èmi náà ò sì ní rí jẹun bẹ́ẹ̀ ayé gbà tí yóò ṣe pé kìnìkan kódà ẹlòmíì ìjọmọlúwàbí rẹ̀ ó sì dọ̀tí nítorí oúnjẹ bọ́wọ́ àjò oúnjẹ yẹn tán níbo lóúnjẹ yẹn padà kọ́gbọ́n sí i pẹ̀lú tọ́lẹ̀tì ni ìkódà ẹlòmíì ọmọ ìyàgbẹ́ ah tani ayé àgbẹ̀ ní ọ̀la kí ni jẹ̀nẹ́ kí ni àrùn gbẹ̀rẹ̀ à kí lọ jẹ tí gbẹ̀rùn tó báyìí adáhùn oúnjẹ òun sì nìyí ẹlòmíì lè fẹ́ kú ó lè yapa àṣẹ ọlọ́run nítorí ẹ̀ so ọ̀kadà yà lè kà yà lè bẹ́ẹ̀ náà nílé ayé báwọn yẹn ṣe ń dààmú nílé ayé o ibi tí padà á máa forí sọ náà àfi yìí tá a bá fi ṣe tọ́lọ́wọ́n bá ń bẹ̀. wàhán abi hurairah radiyallahu anhu qala látọ̀dọ̀ fáwọn Abu Huraira kọ́lọ́mù bá kí ó bá yọ́nú sí i òní sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run tó sọ wípé ad-dunya mal'una mal'unu ma fiha illa dhikrullahi hmm, wa ma walahu aw aliman mal'una mal'unun ma fiha illa dhikra lahi eh, wa ma walahu aw aliman aw muta'alliman anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ilé ayé àti sẹ́bìlì ọlọ́run ti gbélé ayé gégùn ọlọ́run ti ṣépè ilé ilé ayé ọlọ́run ti gbé ó ti gbé ó ti ó ti ó ti ó ti ó ti gẹ́gùn ó ti làánà rẹ̀ pẹ̀lú ìyàtọ̀ jẹ́ pé ẹni tó bá jẹ́ áhàlù náà ó wà mal'un tani áhàlù dúníyà ẹni tó yẹ pé gbogbo òru rẹ̀ kò sì tọ́lọ̀ ń bẹ ayé yìí nìkan náà kódà kan jẹ́ mọ̀lẹ́sì ó wà mal'un torí pé àdúnìyà mal'un anabi sallallahu alayhi wa sallam anabi nílé ayé àti ọlọ́run ọba ti gbèsè pé ọlọ́run ti sẹ́bìlẹ̀ mal'unu ma fiha gbogbo ohun tí ń bẹ nílé ayé tẹ̀ rí yẹn náà mal'un ni gbogbo ẹ̀ náà láti gbé láti fi gẹ́gùn illa dhikrullah àfi tá a bá rí nílé ayé o tó wá sún wa mọ́ ìrántí ọlọ́run ó ní ègún òsì lórí ẹ̀ owó àti fi gígùn àyàfi yìí tó bá fi yọ sọ́dọ̀ tó fi yọ zaka tó fi lọ hajj tó fi sojúṣe lórí ọmọ lórí ìyàwó tó fi sọdọ̀ kọ́ọ̀tù ìyẹn ní kíkọ́ wa gbogbo nǹkan tó wà nílé ayé tó sún wa mọ́ ìrántí ọlọ́run òun ọ̀wà mọ̀lẹ́wò ní jẹ́ wàmẹ̀ wàhálà àti gbogbo nǹkan tó wà ní kìkísẹ̀ ìrántí ọlọ́run pátá láyé ń bì ìyá ò kìí ṣe màlẹ́wò aw aliman nílò ilé ayé àwọn àfáà tí wọ́n dúró déédéé tí wọ́n ní mẹ́sìn tí wọ́n sì dúró tí tí wọ́n ké àwọn òsì nínú màlẹ́wò náà ọlọ́run làánà ò sí fáwọn aw muta'alliman àbí ẹni tó òun ìsáfà ṣùgbọ́n ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn hadith yìí ó ń bẹnu àwọn afa hadith àwọn afa máa ń lò lórí fadlil ilmi wa ahlihi ọlá tó ń bẹ fún ìmọ̀ àtàwọn onímọ̀ aliman kana aw muta'alliman ló fi jẹ́ wípé ẹni tó jọ máa kẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ mọ̀ kódà kó ṣe bẹ̀rẹ̀ alif a ta sáàmì ó lóore ju aláìmọ̀kan lọ kódà kàláìmọ̀kan yẹn tó bí lọ́mọ dáńjọ́ wò lọ́wọ́ abẹ́rẹ́ ọmọ ni ó lóore nítorí pé ojú náà tó wà yẹn yóò padà di alim náà wọ́n dà so ìdí ni tó fi jẹ́ pé ọlá ń bẹ fún kẹ́yìn ojú ní mímọ́ àwọn àbí kẹ́yìn ojú ẹni tí ń sojú kòkòrò ní anabi sallallahu alayhi wa sallam ló fi sọ kì í ṣe pọ̀rọ̀ ti fọ́ àlè anabi ló sọ alimu bí sì ni alimu bil ulumi shar'iyya ẹni tó nímọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn ni ó ní anabi sallallahu alayhi wa sallam sọ bákan náà ẹni tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́yìn sàmàlẹ̀ òun náà ṣùgbọ́n pẹ̀lú kíni o pẹ̀lú ṣẹ́rùtù ikhlas àníyàwó ni òfin wà mọ̀ nǹkan tòótọ́ ẹ̀pà níyàn rẹ̀ kì í ṣe torí tọlọ́hun ọ̀pọ̀ ní kéwú ọ̀pọ̀ ní màá lóòótọ́ ó wọ mal'un torí pé ìkìlá ádámù ìkìláàs àìní ìkìláàs yẹn àwùjábà làánà ó ti sọ làánà òǹdẹ̀tọ́ fún àwọn muta'allim àbẹ́ni tó jẹ́ ti ń kẹ́kọ̀ọ́ tí ìṣàfà tó ń kẹ́kọ̀ọ́ tó ń gbámọ̀ ṣùgbọ́n níyàn bú ni fi wà. àníyàn tí ò dáa òun ló fi ń wá ìmọ̀ yẹn a tún àníyàn wa kí a tún ṣe inshallah lórí ibi tá a bá ọ̀rọ̀ déhùn pẹ̀lú ògbó ọlọ́run kọ́lọ́run kó sọ wájú ọ̀la lọ àfọwọ́ ibn hazmi kọ́lọ́run ọba kí ó bá wa kẹwọn nínú àwọn al-akhlaq wasiyaru fi mudawat an-nufus ìwà àti àwọn ìṣesí yáyì eléyìí tí èèyàn fi máa ń so oògùn ẹ̀mí ṣe mọ̀ pé ìwọ oògùn fún lílẹ̀ ìgbàgbọ́ náà ni ẹ̀mí ní àárẹ̀ mọ́rọ̀tù ó láàyè nínú ẹ̀mí ẹnì wa kí kò mọ́rọ̀tù fasada humna mọ̀rọ̀ba mọ́rọ̀dù láàyè lẹ́mí ẹnì kọ̀ọ̀kan wa àwa là wá ní jẹ́ kí mọ́rọ̀dù wà ń bẹ̀ àbí yá àfàfà á máa rí díòsì mọ́rọ̀dù gbogbo ẹ̀mí ló ní gbéraga ìwọ ló ní lọ́bẹ̀ lọ́n pé ó gbégbèsè kí gbéraga máa lẹ́mẹ̀ kí tàwa ọdún pọ̀rọ̀ pẹ̀ gbogbo ẹ̀mí ló fẹ́ àṣehàn tá àmì ẹ̀mọ́ lágbájá ni èmi náà gbogbo ẹ̀mí ló máa ń so ìdí ìdó jẹ́ pé afárá ibùn hazm wọ́n ṣe tíra rẹ̀ al-akhlaq àwọn ìwà wàsíyà àti àwọn ìṣesí àwọn ìròyìn tí máa jẹ́ ọ̀nà àbáyọ láti lè ṣe oògùn ẹ̀mí tẹ́mi òfin ní tí òfin ní bàjẹ́ inshallah ta'ala tí a bá parí dárúsù péjì kan ní kìnìyàn màá fẹ́ gbogbo wa náà kà ní so péjì yẹn kò lè ju tẹ́nira ó sì photocopy ẹ lọ so wọ́n lè ṣe tí ó pọ̀ ṣùgbọ́n ẹni tó bá sì lè gbowó rẹ̀ kalẹ̀ tá a lè ha fún gbogbo yẹn lọ́fẹ̀ẹ́ so tí o bá sì ti sí wọn kálukú fi tẹ́tẹ́ náírà àbí fi tó bá wọ́ọ̀t wọ́n fi gbà á ó ní ìdíkà ká ẹ̀kọ́ tó pọ̀ wà níbẹ̀ pàápàá jùlọ fún ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ wá mà ẹlòmíì yóò wá mà lóòótọ́ yóò ṣe wàhálà nídìí mà ìmọ̀ yẹn ò padà wúlò fún kò ní wúlò fóun gangan bẹ̀rẹ̀ níta ṣe pé mọ̀ yóò padà wúlò fáwọn yẹn látàrí kí làwọn nǹkan ti máa ń fà insha Allah ta'ala àfọwọ́ ibn Hazm wọ́n sọ nípa àdábù huduru majalis al-ilm ẹlòmíì bẹ́ẹ̀ tó bá jókòó kì í ṣe pé yẹn ló wá gbọ́ àṣìṣe ẹni tí ń sọ̀rọ̀ yẹn ló wá torí ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé ló fẹ́ gbọ́ ẹni tó ti mọ̀ òun ló fẹ́ fi hàn gbogbo èèyàn bẹ̀ yẹn wípé òun mọ̀ nǹkan yóò wá béèrè àwọn nǹkan lẹ́yìn tábà wá sọ tí ò bá ti bá láàmú yóò dominate gbogbo ìjókòó àfa wa Ibn Hazm wọ́n sọ̀rọ̀ lórí eléyìí wọ́n ti sọ ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ọdún ó ti pẹ́ ṣùgbọ́n dàbí ẹni pé nísìnyí gan-an wà ní nǹkan yẹn ló ń ṣẹlẹ̀ àwọn èèyàn ń wà láìlẹ́kọ̀ọ́ sọ̀pọ̀lọpọ̀ àwọn afá ńláńláńlá láwùjọ wa lẹ́nu kẹlẹ́mi ò kọlu afa kò fi kọ́ máa rẹ́kọ́ọ̀dì gbogbo àwọn nǹkan yẹn ọ̀ tó bá ṣe tán yóò wà lọ ẹ́díìtì kìíní yẹn yóò yọ àwọn akúrò ń bẹ yóò wà bẹ́ẹ̀ sì máa fa kìíní yẹn káàkiri wà á kàbà ní sọlọ sàlámà wọn náà kọ́ sọ wà níbi àwọn ìṣesí burú báyìí kò sí ní tó fa ju adamul ikhlas wàmínà lè umar al-mujaddida lil iman fil qalb nínú àwọn àlámọ̀rí èyí tí máa ń jẹ́ kí ìmánì ò ṣe lọ́tùnlọ́tùn nínú ọkàn èèyàn ta'dhimu hurumatillah ta'dhimu hurumatillah yaqulu Allahu azza wa jal yaqulu Allahu ta'ala ó ní ta'dhimu hurumatillah àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan abọ̀wọ̀ ẹ̀sìn àwọn nǹkan tẹ̀sìn pọ́nlé kéèyàn náà máa pọ́n kàyàn lé kéèyàn pọ́nlé nínú ìwà nínú ọ̀rọ̀ àti nínú òṣè ẹlòmílẹ̀wẹ̀ wo náà aka kúrúgbà hánú bí la láà subhanallah kódà kẹ́ni yẹn ṣe tí ò dá bẹ́ẹ̀ ní ìṣẹ́ nìkan jalè ẹ wá gbàmú ẹ oníyẹn sìn kóru gbọ̀nranu kánú olóúnjẹ là tọ́ba sọ̀rọ̀ sí sọ́ba mi ntú nǹkan yẹn mi ṣàyọ̀rọ̀dì nínú nǹkan tí máa jẹ́ ìmánì èèyàn kéèyàn má máa fẹnu àbùkù kan àwọn nǹkan àmì ẹ̀sìn fẹnu àbùkù kan lẹ́hà là ìyẹn sọ lẹ́wù dọ́àfọ̀lì ìmán tó ń bẹnu báyẹn nìyẹn kéèyàn fẹnu àbùkù kan ìrún. ìwọ ní irun náà kọ́lẹ́ kíkíkíkí tí wàá yín ọ̀dà hmm. ọ̀tọ̀ ní ó kírun ìwà rẹ̀ tí ó kù sóhun àárín òun ọlọ́run má yé èyàn ò máa lẹ́mẹ̀ ẹ̀ aláàjì tí òjò wọn lẹ́kùnrin kan nínú àwọn olóṣèlú nàìjíríà wọn ló ní ká má pè lálàájì mọ́ ní ká má ha mọ́ kọ́ pé kí ló dé mọ́ àwọn náà bá nàìjíríà kama pé ah àsọ pé alájà Bakri àwọn alájì wa Umar <laughs> wọ́n sì ṣiṣẹ́ hajj ṣùgbọ́n níyàn tó ń fi sọ kìí ṣe pọ́rọ̀ ti delil òun ó fojú ré na ṣááírù dín nìyẹn nítorí ìṣesí tí àwọn èèyàn kan ń ṣe nínú tí máa ń jẹ́ kí máa ní èèyàn kí ó kó lálàáfíà ọ̀kan ní pọ́n àwọn nǹkan ọ̀wọ̀ ẹ̀sìn nǹkan tẹ̀sìn pọ́nlé ọlọ́run ní dhalika wa man yu'azzim sha'airallah fa innaha min taqwal qulub ọlọ́run ní ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń fi ọ̀wọ̀ sára àwọn nǹkan abọ̀wọ̀ ẹ̀sìn sha'airallah fa innaha irú ṣèṣì báyìí min taqwal qulub ọkàn tí bẹ̀rù ọlọ́run bá wà bẹ́ẹ̀ lèèyàn ti máa rí àti máa ṣe bẹ́ẹ̀ yàrá ẹlòmíì ò lè mú Kùránì àlùyọ́ kájú tàbí ṣọ́ọ́yìn nínú àpọ́nlé ni èyí ó pọ́n alukur'an èyí ó pọ́nlé imam malik rahmanulah rahmatan wasi'a tí imam malik bá fẹ́ ka hadith ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam imam malik yóò wọ̀ nílé yóò lọ wọ̀ èyí tó dáa nínú aṣọ yóò wá gbé aṣọ lé bí alikimba yóò wọ̀ yóò wá tún gbé láwàní yóò tún wá fi lọ́fíndé olóòórùn sàrọ̀ yóò wá jókòó. وما قال عليه صلى الله تعظيما لكلام رسول الله صلى الله عليه وسلم لا تبوا فور عليه صلى الله عليه وسلم وقد جاء هو أن نور يكون جوكا إمام مالك رحمه الله أنكر عليه صلى الله عليه وسلم لفاوية akéèké wa bọ́ sínú sanet ẹni abdullahi alikini ọsàn kalọ àwọn èèyàn ń rí lójú rẹ̀ kébí ṣe ń rúnra ń sàn títí tó fi parí ẹ̀ nígbà wàá parí lọ́wọ́ àdìdì lọ́wọ́ àgbọ̀n àkèké wọn àjábọ̀ àwọn yẹn wá lé àkèké wọn pa ah ó ló ti wà lára àwọn ti pa ah ẹ ti sọ ah ọ̀nà tó ti tó nǹkan ti pọ̀ ni òun rí pé nínú wa aláìlẹ́kọ̀ọ́ kó wọn á dá ọ̀rọ̀ ànábì dúró sallallahu alaihi wasallam nítorí pé àkèké ń ta rahimahullah rahmatan wasi'a ẹ dákun sẹ́ni yẹn ni wọ́n wàá sọ pé ànábì sọ báyìí tí ò ní tẹ̀lé ìdí nìyẹn tó fi jẹ́ pàtì ṣe súnà ṣòro fáwa nísìn ọ̀rọ̀ yìí ò kulẹ̀ ní válù lẹ́mìí so ìtẹ́rọ̀ yẹn wá ní ká ṣe ṣíṣe yẹn ò wá rọrùn ṣírò ẹni tó pọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam débẹ̀ ni wọ́n wàá sọ pé ànábì sọ báyìí tọrọ yẹn sì lálàáfíà ni wàá ṣe mọ̀ sí èméjì àwọn àyímọ̀ kọ́lọ̀ ọba kọ́lọ́ ní sí wọn ìdásọ́ hadith fọwọ́ madhhabi tádìsì bá ti lálàáfíà òun ni mọ́tò àbí tàwa o kódà a máa sọ pé tádìsì kan bá ti lálàáfíà ọ̀ràn yẹn ni àwọn ògùdọ̀ mọ́ lò á lò lànà mi lọ sọ ṣùgbọ́n ìṣiṣẹ́ àwọn mùsùlùmí ẹ̀sìn mọ́bámádìsì tó lálàáfíà a máa lọ lọ́rùn rẹ̀ a máa yẹ lọ́rùn àwọn kan sọ pé kò tiẹ̀ bá àsìkò yìí mu mi ń ta àwọn bí mi ṣàáyọ̀ ńlá kéèyàn pọ́n súnà wa hurumatillahi min huquqillahi subhanahu wa ta'ala àwọn nǹkan bọ̀wọ̀ hiya huququllahi subhanahu wa ta'ala hurumatillahi hiya huququllahi subhanahu wa ta'ala hurumatillahi òun náà ni àwọn ìwọ ọlọ́run ó bẹ̀rẹ̀ láti bí èèyàn wàkọ̀tàkùnù fil ashkhas ó sì lè jẹ́ pé lára àwọn ẹ̀dá náà nìkan yóò wà ẹni tó lọ́n bá pọ́nlé kéèyàn pọ́nlé ẹnìkan sọ̀rọ̀ kan

ṣètọ́n ó ti wà láyé ṣáájú Adam àwọn màláíkà kódà màláíkà fẹ́ẹ́ lè fi yẹ rẹ̀ kan gbé ànábì Adam báyìí tí ó fi gbé òkè níbi tá tóbi dé ṣùgbọ́n ọlọ́run rẹ̀ ó sì jòdì olè Adam nítorí kí ni wa allama Adam al-asma'a kullaha thumma 'aradahum 'ala al-mala'ika faqala anbi'uni bi asma'i ha'ula'i in kuntum sadiqin qala subhanaka la 'ilma lana illa ma 'allamtana èyí tó fi ní kí gbogbo wọn tẹríba fún ádámù náà nìyẹn kì í ṣe pé tọjọ́ orí the fourth level ẹ̀lì ìwọ ìwà ni ọlọ́lọ́mọ ìwà àti ìdóòtú gbọ́ láyé ọ̀daràn gbọ̀n sí súnà náà wà kẹlẹ́mọ̀ wá já ẹlẹ́nu subhanallah ìyẹn túmọ̀ sí wípé ta'azim sha'airullah ta'azim ulama ar-rabbaniyyin walau èèyàn pọn ìtì ń bẹ lára àwọn èèyàn pọnlé ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn òbí ẹnìkọ̀ọ̀kan wa ni wọ́n máa ń ṣe sáwọn àfa bọ́yá ìtọ́lọ́wọ́n bá wò gan nìyẹn tọ́lọ́wọ́n fi gbàdúrà gbogbo àwọn àtàjọkọ̀ yìí àwọn òbí wa máa ń pa àwọn àfa lé wọ́n máa ń pọn wọ́n lé wọ́n máa ń ṣe dáadáa wàlá ó kàn án sọ̀rírà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lásìrò táwa wáyé àsìrò ìkórìíra àfa tún gbin ìkórìíra àfa sẹ́mi ọmọ àfa yẹn mọ̀ bàjẹ́ o ó sì lè máa sọ pé kíní bá àfa rẹ̀ lójú ọmọ hádà wà sọdẹ sọlá sàlámù wàkùrùtàkùnù fil ashkhas ṣàáyìrùlá ó lè wà lára àwọn èèyàn nígbà míì ṣàáyìrùlá yẹn á pọnlé lára àwọn èèyàn tí ó wà lára wọn nínú ẹ̀ làwọn obìnrin tí wọ́n ti ju òfin ọlọ́run tí wọ́n múra bọ́lá ṣe ni kò múra àwọn ọkùnrin gábà ṣe wà lásìkò tá a wà irú múyàn sọ̀hí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní torí ẹ̀ kọjá ìlú bá kúrò lára rẹ̀ èèyàn gbúdọ̀ pọ́nlé pẹ̀lú ṣàmáyìrúlá tó wà lára ẹ̀ ọ̀rọ̀ wa ti tọrọ ọjọ́ bẹ́ẹ̀lì ti ṣẹlẹ̀ ààrẹ nílé ọ̀bẹ̀rẹ̀ sí ní lù ó tún lù débi wípé ọ̀nà àwọn ọmọ mújàbù tó fa ní bírẹ̀tì tó sáré síta àwọn ọmọ múbò ó lé láì ní jáàbù lórí wọ́n bàjẹ́ jẹ́ ni so láàyè láàyè lọ làbúdà mi ta'zimu sha'airillah sha'airillah tún bẹ lára rẹ̀ yẹn náà kéèyàn fi pọ́n lé. waqad takunu fil ashkhas ó lè jẹ́ pé lára àwọn èèyàn individuals ní sha'airillah yẹn ó wà èèyàn ó pọ́n sha'airillah yẹn láàyè lé lára àwọn èèyàn waqad takunu amkina ṣááìrù láàyẹn ó lè jẹ́ pé àwọn ààyè kan olówà èyí ó pọ́n lé lára ààyè náà wọ́n kọ́ takunu fil azmina ó lè jẹ́ pé nínú àwọn àsìkò àwọn ìgbà kan ní kíní yìí ó wà èyí ó pọ́n lé mọ́ ìgbà yẹn náà lára fàmítà àdìmọ̀ hurumati la ashkhas nínú àmì pé èèyàn ń pọ́n àwọn àmì àwọn nǹkan abọ̀wọ̀ ẹ̀sìn ilé lára èèyàn òun náà ni alkiyamu bi haqqi rasul sallallahu alaihi wa sallam masala àwọn nǹkan tó jẹ́ ìwọ anabi sallallahu alaihi wa sallam sunna rẹ̀ tààrẹ nìkan tó ń ṣe àbí káwa náà máa ṣe nínú pé apọ́n ṣàáìrù láàlẹ́ ni wàmí tààzímì ṣàáìrù láàfilẹ̀ amkínà tààzímì haram masala nínú pípọ́n àwọn ìwọ ọlọ́run òun náà ni kéèyàn pọ́n haram lé níbo náà ń pè ní haram kọ̀rọ̀ yakun haramul maki awul haramul madani kaaba kéèyàn débẹ̀ kéèyàn pọ́n àyèyàn lé torí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala náà pọ́n àyè rẹ̀ inna awwala baytin wudi'a linnas lalladhi bi bakkata mubaraka ọlọ́run ọba àkọ́kọ́ ilé tó jẹ́ ilé ìjọsìn tó akọ́fi lélẹ̀ nìyẹn ọlọ́run ọba tó dáná ọlọ́run pa èèyàn lé tí yẹn bá débẹ̀ kéèyàn pa èèyàn lé kí jẹ́ kó débẹ̀ kó máa sọ̀rọ̀ àlùfàṣà kí jẹ́ débẹ̀ kó máa ṣe rádaràda kí jẹ́ débẹ̀ kó tó máa yọ ansẹ̀tì lápò àwọn èèyàn inna lillahi wa inna ilaihi raji'un tí ń ta wá fún un tún lọ rẹ ọ̀pọ̀ rẹ̀ pọ́ọ̀sì ẹ̀ tún rẹ̀ kẹ́niyẹn má lọ mọ́ kàmí olóore fún ju orí ibùdó lọ sí mbẹ́ kódà kan má rí mu sọ nínú ẹ̀ ní kéèyàn pa àwọn àyẹ̀lé ló jẹ́ pé ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn mi tọrọ báyìí àwọn tó máa ń nu gbogbo nu kí ni ẹ̀rì tó tún máa fún wọn ní nǹkan jazakumullahu khairan àwọn tó ń fọbẹ̀ tó ń tún gbogbo òpó despite pé àwọn yẹn ń gbowó oṣù ẹ̀ tún ráwọn yẹn míì tí ó tún sẹ́wọ́n sí wọn kí wọ́n gbà lóko wọ́n ń tún ààyè yẹn wọ́n ń tún ṣe bọ́ bá sọ kankan lẹ̀ níṣẹ́ lójú ẹsẹ̀ kọ́ra àwọn ò bú ọ tọ́ sọ̀kan lẹ̀ wọ́n wọn ah, pọn ààyè ńlẹ̀ wàmí ta'dhimu sha'airillahi fil azmina ta'dhimu shahri ramadan mathalan nínú àmì pípọ́n àwọn ìwọ àwọn nǹkan abọ̀wọ̀ nínú ẹ̀sìn lé òun náà ní kéèyàn pọ́n èyí tó ní í ṣe pẹ̀lú àsìkò òun náà ní kéèyàn pọ́n oṣù ramadan kéèyàn pọ́nlé ẹlòmíín bẹ́ẹ̀ ní oṣù ramadan kò ní gbààwẹ̀ yóò tún lọ máa mutí yóò lọ máa ṣe zina kò pọ́n ọwọ́ ara oṣù yẹn kò pọ́n lé lọ́lọ́wọ́ bá sọ pé wa man yu'azzim hurumatillah fa huwa khairun lahu 'inda rabbih ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá lè máa pọ́n àwọn nǹkan tọ́lọ́hun pọ́n lé àwọn nǹkan tọ́lọ́hun fi ọ̀wọ̀ sí lára gbogbo ẹni tó bá lè máa pọ́n lé fa huwa khairun lahu 'inda rabbih á ó mọ̀ lóore fẹ́ nìyẹn lọ́dọ̀ ọlọ́run ọba tó dá bí yàrá lè mọ̀ ṣe bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ọba nù tóbi rẹ̀ kí ó mọ̀ ṣàṣe ní ọ̀run fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá ní ẹni tí ó lè máa pọ́n àwọn kan tọ́lọ́run ọba pọ́n lélẹ̀ wa min ta'zimi li hurumatillah nínú pípọ́n àwọn nǹkan tọ́lọ́run ọba fọ̀wọ̀ sí lára lé adamu ihtiqari sọ̀rọ̀ ká má máa fojú rí na àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kí ẹ mọ̀nà sójú bá náà lọ ni là ẹ̀ṣẹ̀ kéékèèké lójú tiẹ̀ ló ti kéré ọlọ́run tá a ṣẹ̀ ní ká wò títóbi rẹ̀ ó kọjá ẹni tó yẹ kéèyàn máa ṣẹ̀ ọlọ́run bá ti ní nǹkan báyìí ò dáa kéèyàn sì jìnnà sí. wa qad rawa abdullahi bin mas'ud radiyallahu anhu anna rasul sallallahu alaihi wa sallam qala afa abdullahi bin mas'ud wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé iyyakum wa muhaqqarati dhunub ẹ ṣọ́ra o fún àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ máa fojú rí náà fa inna unna yajtama'na ala ar-rajul hatta yuhlikanna torí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà ní máa sara jọ ní òdì púpọ̀ tí ó padà kó parun báyàn kéékèèké kéékèèké ò kakún tó bá padà di púpọ̀ ni ó padà kópa lára bẹ́ẹ̀ mi ẹ̀ tó jẹ́ pé èyí tó bá tóbi gan ò ní kù la láti lè ṣe ẹ̀rẹ̀ ẹlòmíì níbi ìmọ̀ sòròjú yóò padà kírun o ṣùgbọ́n kó máa sòròjú díẹ̀ díẹ̀ díẹ̀ títí tírun kan ò fi bọ́mọ lọ́jọ́ òníkẹ́ ọmọ níbi tí ó ti máa bẹ̀rẹ̀ nìyẹn wàá iná Rasulullah sallallahu alaihi wasallam daraba lahunna mathalan anábì ń pòwe fún wa anábì ní kamathali qawmin àpèjúwe dàgẹ́ bí àwọn ènìyàn kan nazalu ardo falatin tí wọ́n ń ṣèrìn àjò lọ ìgbà tí wọ́n wá rìn lọ tí wọ́n rìn lọ tó rẹ̀ wọ́n wọ́n wá sọ wọ́n dúró ní orí ilẹ̀ oko kan ní desert ilẹ̀ oko fahadara sani'ul qawm faja'ala rajul yantolik àsìkò pé ẹja ṣe nǹkan tá a jẹ kí ni gbogbo àwọn èèyàn kí la fẹ́ jẹ wọ́n wá nítọ̀ sẹ́sùn ọ̀gẹ́ desert kò sí omi kò sí iná kò sí anything fàjà alárọ́jọ́ yan tọ́lìk ẹnì kọ̀ọ̀kan wọ́n bá wa ń lọ fọ̀yàjú ìbílẹ̀ ọ̀d oníkálukú bá lọ mú ẹyọ igi kọ̀ọ̀kan ah èmi rí igi ìsẹ́gbẹ́ kan mú wa eléyìí náà wàrọ́jọ́ yan jú ìbílẹ̀ eléyìí náà bá rí o tún mú igi ìsẹ́gbẹ́ kan hátà àjámọ́ ó sàwádẹ́n títí débi wípé sẹ́wọ̀n pé eléyìí mú kan wàndọ́jú máa kọ́dọ̀ òun ló padà wàá sì jìnnà máa kọ́dọ̀ ẹni tí wọ́n sọ sínú náà wọ́n padà wàá jìnnà wọ́n tẹ́ pẹ́ yọ kan ṣoṣo ní kò lè ṣe jìnnà gbà tí wọn ò ti dúró eléyìí náà mú ọ padà dé padà dé púpọ̀ bí ẹsẹ̀ kéékèèké ṣe rí nìyẹn bá ti ń rẹ tó ti ń rẹ tó ti ń fojú rí náà rẹ ló fi pé azina mathala zina ẹnìkan ò ní kó sínú ẹ̀ṣẹ̀ ńlá tí í ṣe zìnà àfi kó ṣe pé ó ti ń fojú ré na àwọn kéékèèké kéékèèké kéékèèké tọrọ mọ́ zìnà o torí pé kọ rọrùn kó sadé dì mọ́bìnrin àjìnàbíyà ẹ ti bẹ̀rẹ̀ níbi mọ́ bara yín lọ́wọ́ ẹ ti bẹ̀rẹ̀ níbi kó wò wò wò wò wò kó tún dátọ́ mi ó ti bẹ̀rẹ̀ tẹjú mọ́ obìnrin tí èso obìnrin rẹ̀ máa wò obìnrin olóbìnrin ayé oní facebook oríṣiríṣi oríṣiríṣi àwọn obìnrin oníhòòhò ló kún orí internet facebook to go oríṣiríṣi bó o ṣe wọ́n sẹ̀ǹdẹ̀ orí mbẹ́ o wá kà sí àìdààmú nínú kálukú náà star picture máa sẹ̀ǹdẹ̀ picture oríṣiríṣi máa sẹ̀ǹdẹ̀ káàkiri ọ̀fẹ́ gbọ́ròyìn obìnrin ló ṣe wo báyà lẹ̀ ní kàròyìn àárí sí ìrìnàjò mò ń gbọ́ ní ìṣòro àwọn sọ̀gáìrù bó a ṣe ń fò kìí sọ̀gáìrù náà o bẹ̀tì lójú ẹ̀mí wa mọ̀rọ̀ bó yẹn sì kéré ṣùgbọ́n kéékèèké òun náà ní ń sún yàn án mọ́ ibi ńlá o àṣẹrìkàn ó lè kéèyàn máa jalè ibi kékeré ní ti ń bẹ̀rẹ̀ ah, ẹ̀fọn mi ní nǹkan ibi tí ti ń bẹ̀rẹ̀ nìyẹn níjọ́ tí wọ́n bá ti fún ọ ọ jí nǹkan yẹn mọ́ ọ jí mú máa tọrọ máa tọrọ máa tọrọ máa tọrọ ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn so wàá kàdà so mo oríṣiríṣi àwọn nǹkan tá à ń fojú kéré nínú ẹ̀ṣẹ̀ òní padà á di púpọ̀ téèyàn ó fi wá di ògbóǹtarìgì nínú ìyapa àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀mí rẹ̀ ó ti wá di yóò wá di olùyapa àṣẹ ọlọ́run kó sànù wa wọ́n ní khali dhunuba sagiraha wa kabiraha dhaka tuqa abiyatu shir xali dunuba sọgírọ ha wà kẹbírọ ha dàkà tókọ ó ní xali gbẹjù sílẹ̀ pasófo jìnnà sí adunub àwọn ẹ̀ṣẹ̀ sọgírọ ha wà kẹbírọ ha èyí tó kéré ń bẹ ni àtẹ̀yí tó tó lọ́rin tó tóbi dàkà tókọ ìyẹn gẹ́nà ń pè ní bẹ̀rẹ̀ ọlọ́run kéèyàn takété sí wasna máa ṣe fawqa ardi shawqi yahdharu ma yara ma ṣe gege bi eni tó ń rìn lórí ilẹ̀ tó ṣe pé ẹ̀gún ló yahdharu ma yara tí wọ́n ń sọ́ra fún nǹkan tó ń rí ẹ̀rì pé ọ̀rà máa ṣe gíní kò ní fẹ́ jẹ́ kẹ́gùn yẹn ogun lẹ́sẹ̀ kó tó gbẹ́sẹ̀ yóò wò bẹ̀ so ko to wo kì í jẹ́ pípa tó bá bà lọ́wọ́ tán ló tún mọ béèrè ìdájọ́ pé tán mi ò ní lè bà yín lọ́wọ́ lẹ́nu ẹ jẹ́ ìmọ̀ ìdájọ́ tí ń bẹ lórí ẹ̀dá tí ń bá ti bọ̀ tó bá dọ̀la àmọ́ ìbàrànlọ́wọ́ yẹn ọmọ wáyé tí ọba sì rìn má jẹ́ ọ jẹ́ pé ọba ti ṣe apàṣẹ ọlọ́run tán lọ́sẹ̀ máa béèrè pé ìdájọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti ilé jáwọ́ ń má fojú kéré ẹ̀ṣẹ̀ kékeré kankan nítorí pé àpáta ńlá òun níbi òkúta wẹ́wẹ̀wẹ́ náà ló ti bẹ̀rẹ̀ lọ padà di àpáta ńlá sọ̀nẹ́sọ̀lá subhanahu wa ta'ala an yuwaffiqana wa yusaddida khutana abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kí ó máa kíyèsí wa kó sì tọ́ wa sọ́nà kí ó ṣọ́ wa níbi lílẹ̀ ìgbàgbọ́ kó sì ṣe àlékún ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala na okay. نعم نعم إضافة إلى ذلك يقول ابن الجوزي في صيد الخاطر أفا ابن الجوزي نتراك وكتن قنين صيد الخاطر أو يتوسي ابن القيم الجوزي أو ابن الجوزي أو يتوسي ابن قيم الجوزي عفوت وطنوه سبحانه يمك ẹlẹmẹlẹ Ibn Qayyim al-Jawzi kì í sòun ní al-Jawzi Ibn Qayyim al-Jawziya ọlọ́run ṣùgbọ́n lè Ibn al-Jawzi sátírà àwọn tó ń pè ní Sayyid al-Khatir wọn ni kathiru minan nas ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lè ní yatasamahuna fi umuri wọn a máa fojú rí na àwọn àlámọ̀rí kan yazunnuha hayyina àwọn ọmọ lérò pé àlámọ̀rí yẹn ó simple nǹkan kékeré ni wáyà taqdahu fil usul àwọn àlámọ̀rí yẹn sì ni yóò kópa lára yóò dọ̀gbẹ́ sí àwọn nǹkan tó jẹ́ pilẹ̀ nínú ẹ̀sìn wọn yóò padà lọ kó bá àwọn nǹkan tó jẹ́ pilẹ̀ nínú ẹ̀sìn wọn ṣùgbọ́n àwọn nǹkan yẹn tí wọ́n ń ṣe yẹn àwọn ò fojú ṣe kíni o ò fojú rí iná rẹ̀. mathal àpèjúwe mathalu itlaq al fil muharramat gẹ́gẹ́ bí kí èèyàn ṣàtẹ́jú pinpin mọ́ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tí ò yẹ kí èèyàn máa wọ̀ àwọn ìbàjẹ́ yẹn kún tá ń sìn ìyàwó yíyà ọ̀gbà fún mi làwọn ojú yín máa ń dà subhanallah irú wàhálà ẹlẹ́kọ̀ọ́ wò ni fún mi làwọn ojú yín ń dà kí ló ń wo lójú ìyàwó níyàwó ó tún sọ síta ìyàwó yíyàwó kọjá pé ah ìgbẹ́ta lélẹ́yìí o ah ikùn ìyàwó níyàwó kí ló kan tiẹ̀ níbi irú wa yìí min usni islam al-mari tarku ma la ya'ni ìwọ lọkọ ẹ ní ẹ lẹ ìyá mi fa la hada su'ul adab àwọn fẹ́ ṣàdúrà fún ṣàdúrà gbọ́n ní tó sọ yẹn ó túnmọ̀ kó tí ń tẹ́jú mọ́kùn ikùn ẹ̀ kí ló ń wò ń bẹ̀ ṣùgbọ́n ṣe kéré òun a lè ṣùgbọ́n nínú àwọn àwọn ẹ̀ṣẹ̀ ni wakastiarat baadi tulabil ilmi juz'an la yarduna àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi ń bẹ tíra lè jẹ́ ìdì bíi mẹ́ta bíi mẹ́rin ẹ̀rẹ́ àpò ẹ̀yà mi nídìí kan bẹ́ẹ̀ máa dá padà kò ní dá padà mọ́ ẹ̀yà mi tíra yẹn kò bá yín dá padà mọ́ ṣé ẹ mọ̀ pé tẹ́nìkan bá wà nídìí tíra wọn tó bá ti wò volume one yọkàn lọ rí volume three ah volume two dà ọwọ́ alẹ́ jẹ́ pé n ti ń wá wọn lórí volume two ló wà yóò bá wà tí yẹn máa ń ṣẹlẹ̀ ní campus táwọn bá lọ láìbírì tó bá ti rí pé tóun fẹ́ kọ yẹn pọ̀ yóò wá ya àwọn student mọ̀ ṣe bẹ́ẹ̀ yóò wá ya àwọn kínní tó bá ti ya yóò rùn yóò fi àpò yóò kó èèyàn pa yóò lọ kó para rẹ yóò bá lọ. níjọ́ kan tí wọn náà bá wọ láìbírì ó lè wá jẹ́ pé péjì yẹn bọ́ bá ti dé bẹ̀bẹ̀ ọkàn rí page thirty one page forty bọ́ọ̀ bá lè ṣépè gan ọkàn rẹ ó bàtà ló wà ṣe lè bá ẹ̀ṣẹ̀ tó tóbi ni o kò sí lásàgàfúrò láìnú lọ dá padà ni sọ́yìn lásàgàfúrò lábẹ́ ibi tí ó ti yáwọn èèyàn nìyẹn lọ dá padà síbẹ̀ lọ dá padà sí ọkọ lọ rà míì kọ lọ replace ọwọ́ àlè sọ wípé nínú àwọn tó ti jáde nílé ẹ̀kọ́ yìí o tó fẹ́ contribute ẹ̀wọ̀ lọ́wọ́ mọ ọ̀nà tó fi tó dá padà abẹ́ padà o so ṣùgbọ́n pé asàfúrù láì ọ̀tàrà ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n lọ dá padà síbẹ̀ àbòsí ńlá ni kí ni ìyẹn wọ́pọ̀ library ó lè volume two volume four ìyókù ńkọ́ wọ́n ti jìmọ̀ lọ so àfáà ni wàkọ́lá bàdù sálàf ọ̀kan náà àwọn bàdù sálàf ó ní tàṣà máàtúbi lókùmọ̀tì ó ní òkèlè oúnjẹ kan níjọ́ kan ò clear sí mi ṣùgbọ́n mo fojú rẹ́ẹ̀nà rẹ̀ fatana waltuha mo sì jẹ kò yẹ kí n jẹ ṣùgbọ́n mo bá jẹ fàánà lè yọ min arba'ina sana ila khalaf ila khalf èmi lẹ́yìn in tí mo sọ yẹn ti pé forty years lẹ́nìí mo sì rí i pé nǹkan yẹn ó fà mí sẹ́yìn nínú ìbẹ̀rù ọlọ́ ọ̀kan náà àwọn wọn ni wàhádà mi tawadu'ihi rahimahullah ní tó sọ yẹn o látara tawadu ni òkèlè kan wà tó ń bá rántí ọba sì mà kó má jẹ because ọkàn ń wò gbádùn má láti gbà náà anabi sallallahu alayhi wa sallam anabi lọ́njọ́ kan anabi rí èso dàbí nù kan lẹ̀ anabi wàá wo anabi náà ah, tí ìbá ṣe pé mò ń kọ́mọ lọ jẹ ti sọ́dá ìbá sì jẹ ṣùgbọ́n dárò ṣubha tó ń bá lọ tó lókè sọdákọ tó ń bá lọ jẹ tó ń bá lọ gbà ànábì ara sọdákọ tí wọn ń gbé bọ ọlọjà Ọlọ́run sì ti kọ fún òun ògbọ́dọ̀ gbà sọdákọ ògbọ́dọ̀ jẹ tí ò jẹ kó wọn ẹ wá mọ iye nǹkan tí rùjú kún síbẹ̀ báwọn ẹwọ Ọlọ́run ti rà nìyẹn àkókò nínú ẹsùn kan sọ láà nínú alifirọrù mina sọgáyìr òun náà ni alifirọrù mina ṣubuhat ntọ́ba ti ń mú bí rùjú lọ́wọ́ kéèyàn sá títí tí ìdájọ́ kan yóò fi clear sí yẹn tó o bá lọ rọra lẹ́gbẹ́ at the end of the day ó padà lọ́jọ́ haram nǹkan wa man ittaqa shubuhat faqad istabra'a li dinihi wa 'irdihi wa man waqa'a fi shubuhat waqa'a fil haram wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àárẹ̀njì fún kíni just a copy báyìí ó wà kó bọ́ ni lọ́wọ́ á kà yín lọ́la nípa ẹ̀kọ́ béèyàn ṣe máa wá jókòó gbọ́rú àwọn ọ̀rọ̀ báyìí àbí béèyàn ṣe lọ́ọ́ máa kẹ́kọ̀ọ́ yóò sì tún jẹ́ ká lè mọ ìwà ẹlẹ́kọ̀ọ́ tó ń bẹ lára àwọn èèyàn míì yóò yóò yóò jẹ́ ká kẹ́kọ̀ọ́ mẹ́ asalaamualeykum wa rahmatulah naam fi ṣe.